gẹ́gẹ́ olúwa ti ṣe o mò ń wá ṣọpẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ òtáyé sọ kó lè ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ gẹ́gẹ́. Lizzy Anjorin orí kéèsì mi náà pè mí sí yẹn o God bless Nigeria up Nigeria ẹ ṣé o màá gba owó mi cash olúwa ti ṣe o gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ dídìdì olúwa ti ṣe o gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ dídìdì. Nigeria court dankasi yín o God bless you ọpẹ́ o mo ní màá gbowó mi àbó ya wèrè we are talking about UK you are joke you think we are joking here I will collect my money cash cash mi ò ní sọ tó ṣẹlẹ̀ fún ẹ lọ́wọ́lọ́wọ́ olúwa ti ṣe o gẹ́gẹ́gẹ́gẹ́ seventy thousand ó lè ó lè Lizzy Anjorin fẹ́ jí mi lọ́wọ́ má gba owó mi cash má sanwó ẹ má fomi san yá ẹ lọ́wọ́ ah, èmi àbòròbóyá wòós tí mi bá gba owó mi Lizzy Anjorin call me bastard sọ pé dọ̀kásì ọmọ àlè ni ẹ́ olúwa ti ṣe o kẹ̀kẹ́ kiri gbàgbós olúwa ti ṣe o kẹ̀kẹ́ kiri gbàgbós ó ti ṣe o we are getting there yeah we are getting there <laughs> ọpẹ́ o. mi sọ nǹkan kan We are now about to start a serious case with Elizabeth Anjorin in Nigeria. Mama, bá yín report is online. You will be seeing it lójú yín báyìí. Ẹ máa online. It's going to be publicized. I will collect my money cash. Ọlọ. Wàá mọ̀ pé àwọn tó ga nínú ayé. Ó sọ pé kémi máa bọ̀ come and take it come and take it. Àbí tó sọ́kọ́ nìyẹn lọ́jọ́ yẹn Boya mo máa take it or not jẹ́ ká wo bó ṣe ń lọ. olúwa ti ṣe ooo gàngàngàn ń jẹ́ kiri gbà gbòógbòós. ṣé o mọ̀ pé this time last year ni mo gba judgement you know Nigeria it can take time but it will work you will collect your money ah collect my money àwọn sànù burúkú náà pè mí my barrister I will collect my money cash ìyá ẹ ló ń bọ̀ o ò tí ì mọ nǹkan kan. I'll be there for you every time. Mm mm, mm, mm, mm, I'm not for anybody. I'm for everybody. I'm only doing my job. Mama is doing her job, yeah. Ẹ wo irú about you. in as much mo like àwa. Can you see that? Nǹkan tí màmá sọ lọ́jọ́ náà lọ nìyẹn. Páwọn ò lè ṣiṣẹ́ òṣì, àwọn ò lè ṣiṣẹ́ ìyà. Mama, dẹ̀ put two plus two together wọ́n rí gbogbo bó ṣe ń lọ Mama, dẹ̀ wò pé no no no no no no no you are the one that is wrong here kò yẹ you are the one that is wrong here èmi mà èmi sọ̀rọ̀ báwo ah but baba news ló wọlé láàárọ̀ ẹ̀ ah ọmọ inú ìgò yìí já o inú ìgò yìí ni o inú ìgò yìí ni o inú ìgò yìí ni o inú ìgò yìí ni inú ìgò yìí ni inú ìgò yìí ni inú gò yí ni inú gò yí ni ẹ eh? inú gò ni ah inú gò yí ni ẹ. Eh? now now you will know the consequence of your adabi the consequence of the so-called adabi that you are talking about you are about to see it oma wo wa become zero gbogbo court case ti naija ló máa san o àbí ìyẹ ìyàwó èrè ó mọ àwọn tó ń bá fa ni mo ti ṣe èrè rí wàá fẹ́ kú mo ń gbà ó. ṣe gómìnà ni wọn ṣe mọ fáwọn náà gbé wá along the line làwọn ọkùnrin bá wọn pa àmọ́ gbà táwọn ọkùnrin yẹn dé junction tó fẹ́ dúró wọ́n fi ilẹ̀kẹ̀ lọ fún ìdágbé ogun yìí àwọn ọkùnrin yẹn bá kà tílé kan bá máa dàrú náà ta ló máa dàrú obìnrin ni tí ìgbéyàwó kan bá máa dàrú lánà máa dàrú obìnrin ọkùnrin tó ti ń fowó jẹ́lẹ̀ sílé tí ò bá ní fowó jẹ́lẹ̀ sílé mọ́ ta ló máa fà ọkùnrin tí ò wà responsible tó lọ bá fẹ́. báwo ló ṣe jóbìnrin kí ló dé tí ìyá amúdá fi sọ wípé abdullateef làwà òkú ayé ni ẹ jẹ́ ká mú Fọlá Tinubu ẹ jẹ́ ká gbé e sẹ́gbẹ̀ẹ́ right now ìyá amúdá kí ló dé tó fi pé abdullateef làwà ní òkú ayé wọ́n á ṣàlàyé ẹ̀ fún wa tó bá jẹ́ pé he is a responsible man for real hello tó bá jẹ́ pé he is a responsible man for real kí ló fà á tí ó ṣe pé ní olè òkú ayé because he is an irresponsible man that doesn't look after his children ó mọ̀ pé ègún bá ìwọ Elizabeth andorin lò tó mú ọkọ ènìyàn mẹ́ta mẹ́rin ó gbé sí abẹ́ títí ẹnìkan ebi dẹ̀ ń pa àwọn ọmọ tó kù àwọn tó kù ń look after àwọn ọmọ wọn fúnra wọn nínà ṣé ó pọ̀ jù tí Abdulateef Lawal tó bá múra bí gbogbo àwọn ọkùnrin tó kù ṣe ń ṣe bí mo ṣe wà ẹ́ mi ò sanwó rẹ́ǹtì the only thing tí mo máa ń ṣe kí n róúnjẹ sílé dàsọ gbogbo ohun tó kù mi ò mọ bó ṣe jẹ́ Elizabeth Anjorin ṣó wá pọ̀ jù tí Abdullateef Lawal tó bá bọ́ síta tó pùtì rúùfù ọ́ndà tó fi rúùfù sí orí àwọn ọmọ tó bí àtẹlẹ́yìn tó jọkùnrin nínú wọn àtàwọn obìnrin ẹ gbàgbé Fọlá Tinubu àti gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ báyìí sẹ́ àwọn tó kù ńkọ́ àwọn ọmọ wọn ńkọ́ ìyá ẹlẹ́kọ̀ọ́ ìyá onímọ̀ọ́mọ́ẹ́ kí ló dé tó jẹ́ pé wọ́n ni wọ́n look after Yomide question ni ṣé bẹ́ẹ̀ rí o fàjà kí ló dé tó jẹ́ wípé ìwọ ló ń look after Ayọ̀mídé why tó jẹ́ ìwọ ló ń look after Ayọ̀mídé kí ló dé kí ló mẹ́ni tó bí ọmọ tí ò lè look after ọmọ tó bí ẹ jẹ́ ká tiẹ̀ sọ pé okay o all right a fẹ́ gbọ́ nǹkan kan tí eh, Fọlá Tinubu sọ all right put it aside ìyá amúdá ìyá amúdá ńkọ́ wá sọ fún wa ẹlẹ́lẹ́yà. ta ló náà máa rán obìnrin náà ni just like when I married Latif tí mo dẹ̀ sọ pé mo fẹ́ kẹ́ everybody go unite because mi ò ní kankan tó fẹ́ jowú mo kíkì lára ládàá ọlọ́run kí n unite gbogbo family ó fẹ́ kí everybody kó unite ló mú gbogbo wọn ló taari wọn dànù sínú igbó ìyàwó kìíní ìyàwó kejì ìyàwó kẹta ó báyé gbogbo ọ̀tá wọn jẹ́ ó dẹ̀ fẹ́ kán unite ṣé o rí pé rọ́ọ̀bà yìí ẹ̀ jẹ́ irọ́ fọ́ ẹ lórí ìkànnì ẹ ojoojúmọ́ ló ń gbá àwọn ọmọ làtí ló ń gbé wọn ṣépè ojoojúmọ́ ló ṣépè fún ṣẹ̀dá Florida kí ló dé kí lọmọ yẹn ṣe fún ẹ kí ló gbàǹgbà ẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ ó lè jagun mẹ́ wá ni wàá lọ wàá lọ já fóònù àwọn onífóònù gbà very selfish good for nothing asshole oko tó o dẹ̀ fẹ́ kúlé lórí rẹ̀ oko onímọ̀-ímọ̀ ìyá onímọ̀sà ìyá oníṣẹ̀mọ́ ológì oko tó fẹ́ tì torí ẹ̀ tó fẹ́ tì torí ẹ̀ kúkú òjijì nìyẹn o wọlé ayé ẹ̀ lóde you wanna see your life now obìnrin ló wá ta irọ́ fún àwọn ọkùnrin àbí nígbà táwọn ọkùnrin yẹn tí wọ́n rí wípé ó ti yíwọ́ because ṣẹ́rí gbogbo àwọn ọkùnrin yẹn ni wọ́n ń tojú bọlé gbogbo wọn pátápátá ni wọ́n ní ológun tó ń consult. <laughs> motherfucker is very sick, yo. Only. <laughs> only ní gbogbo àwọn ọkùnrin yẹn náà ń tójú bọlé gbogbo wọn náà ló lóògùn tí wọ́n ń consult really so ọmọ bàbá ṣẹlẹ̀ ìyẹn náà wọlé olóògùn ìyẹn náà nice the other one tó wà ní Dublin tó kórun gbọ̀nsẹ̀kẹ̀ ìyẹn náà ṣoògùn ìyẹn náà wà òkè àwọn ológun of our time nice one nice one àti gbọ́nsìn pé ọmọ bàbá ọmọ Joseph yípo ń ṣoògùn o kò burú continue <laughs> ìwọ tó ti ya wèrè wọ́n ṣó ok ṣó ti dágbára wọn wò ni. Mm? Lizzy Anjorin irọ́ la bí ó ti gbé wọn wò ó ti rí pé àwọn yẹn lóògùn irú èmi dọkásì tí mo refuse láti jẹ́ kó o lọ torí o ní o ò ní jẹ́ káwa gan o lọ tèmi gan dẹ̀ jókòó tọ̀rọ̀ ayé ẹ̀ yìí ó rí o fẹ́ èmi ló fẹ́ máa lo tactics fún yẹn o Lizzy mi ò fọ ọ kò sírú gbogbo ọgbọ́n tó fẹ́ gbé wá mi ò fọ fún ìyá ẹ̀ mi ò fọ fi wèrè lẹ̀ mi fo, fọ́ fo, ò fọ́ gbogbo eléyìí sàkámàjè ni sàkámàjè. àwọn bo yẹn pátápátá ló gbóná bí àjàre àjèrè. <laughs> wèrè ó ní gbogbo àwọn ọkùnrin yẹn pátápátá ló gbóná bí àjèrè. <laughs> ẹ wá ní pé ọkùnrin fìyà jẹ yín ẹ ní pé ẹ déètì ọkùnrin ó fi yín sílẹ̀ ẹ máa ní pé ọkùnrin gbá yín ẹ máa ní pé ọkùnrin fi yín sílẹ̀ ẹ máa ṣerúkú yẹn máa ṣèsìnkú ni ọlọ́run ètè kọ́. mo kàn pé attention ẹni obìnrin sí i. ṣé wo ṣerúkú ṣé ò ṣe ò ṣerúkú ẹrú iṣẹ́ ẹrú ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ìtorí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn tí wọ́n gbógun tì ẹ́ ò lè bá wọn sọ̀rọ̀ shut up gbogbo fífi mouth ẹ ó ní wípé àwa la gbé kéèsì jáde àwọn ọkùnrin dẹ̀ bá wa tẹ́wọ́ gbà gbé ẹnu òṣì ẹ sàn gbé ẹnu rádaràdà ẹ sàn àwọn ọkùnrin yẹn àwọn náà gbé kéèsì ẹ wá àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ kéèsì ẹ káwa tiẹ̀ tó gbẹnu sí i. àwọn náà gbé kéèsì ẹ wá káwa tiẹ̀ tó gbẹnu sí ẹ̀yìn ìgbà tó ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kéèsì ó ń làwa ṣe kí ni làwa gbẹnu sí gbogbo àwọn interview tó ń ṣe pátápátá I don't know nothing about it but lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí mò ń gbádùn àwọn interview yẹn ah yóò àwọn interview tó gbàsíkì nínú ayé àwọn interview tó ga nínú ayé wàá rí pé ó ń dùn yá ẹ̀ ó ní kan tí mo play the other day tí jàkùmẹ̀ yẹn ìyẹn dùn ẹ̀ gan mo sì máa tún yẹn play máa tún play lórí platform mo máa tún play. àwọn ò ma àwọn tó ṣe interview àsì mẹ́ngbà tó ṣe interview wọ́n ṣe interview àwádẹ́ gbádùn àwọn interview yẹn ó làwa fi ń jó gẹ̀lẹ̀lẹ̀ lálẹ́ àbí àbáyé ìyá ẹ̀ tí mo bá stop láti play interview àbó ìyá wèé. ilé ìsòfin ẹgbẹ́ wa àmọ́ ìgbà tí àwọn ọkùnrin advert nìyẹn o. ó ní wípé. tá a bá sọ̀rọ̀ blọ́gà nílẹ̀ yorùbá wa. ó ní ní pé nígbà tí àwọn ọkùnrin yẹn rí i pé arábìnrin yẹn ti fẹ́ dí ẹnu ikú irọ́ ni o ṣé pé wọ́n ṣe iṣẹ́ ilé dé pé o ti débi tó o ti fẹ́ kú ó ní wípé wọ́n wá back out eh? after how many years uh-uh. so àwọn ọkùnrin yẹn wọ́n ṣe iṣẹ́ ìdébi tó débi tó ti fẹ́ kú wọ́n wá back out after after two years of treating your case àwọn iṣẹ́ two years yẹn wà nílẹ̀ àwa máa máa gbé rìmáìndà wá fún àwọn ọmọ ya nàìjíríà rere lórí ìkànnì yẹn lórí ẹ̀rọ ayélujára yìí níbi tá a ti ń fi nsc tá a ti fi ń ṣe mouthwash yẹn àwọn iṣẹ́ ọjọ́ méjì gbáko táwọn ọkùnrin yẹn tí wọ́n ṣe ẹ ló àá máa bẹ́ẹ̀ gbé wá sórí ìkànnì ó ti di dandan kábẹ́ gbé wa ìwọ tó jẹ́ páyé ẹ bó ṣe wà yẹn kò wù mí Lizzy Anjorin ayé ẹ ò wù mí ní sùúrù jẹ́ ká fi advert ṣe àwa nùgbà dẹ̀ ń ṣe rere nínú ayé one of Badagry ó máa wá láti ikú tọ́nu oríṣiríṣi ibi ló ti ń wá ọ̀rọ̀ ayé òye wa kò mọbi tó ti wá kò mọbi tó ti wá wèrè ọmọ ní ẹ jẹ́ ká máa la ò see you later God bless you bye.